الحمد لله رب العالمين والصلاة والسلام على مبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله إمام الهدى قائد القر الميامين أدى الأمانة ونصح الأمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين اللهم فصل وسلم وبارك على هذا النبي الرحمه وعلى آله وصحبه أجمعين الحمد لله kutuba ajin wana ini isa mi koro kagoro ya haido murihi ijem katobe fitna fitna ni toko murihi ajin ororo pataki onyi manda abaya masudi jime iso kai hango murihi ina abu meturume agoke angohe murihi ina ni oza ya do nyire swa izan do han ina ni oza ariogun ona ashe peta yi no ko muri otuwa a bol bimbim ozo nyawo na ine nkwata en de renyi ana ka a na zeve da ve ini oza dini kida ozi lai ozi siyasa nyi ana ashe da nyi ryo hinoi ozi politics edaro ozi siya ozi administration ozo ni ozi economy a bim na kwengo aban

aban enyise kɔɔbɛ hunika isanabi e ohine ohi ɔtɔ te ana nan aban na akomɛtɛrɛ e dɔra mɛka fitina ono tuɛrɛ nye da e kɔɔre nka ɔre ɔgyere kɔɔkɔwe no ɛyɛ wɔn akɔ adzɔre kaka islam ɔno wɔn ayi wɔde ni yɛrɛ wɔn akɔ do yin islam nɔn wadzo dan asɔkɔ nohun wadzo nye ɔyɛ gyere ka ati ana dure ke lagore ne nyida ha hurozin ma hew ne oriho murihi ana mrebe nyala tin islam ani ora ka sallallahu alaihi wasallam ki fitinen man ba to he kini fitinen kuma anya na ba dozi imani kuma fitinen anya na dozi imani don wi jozna heken daraba mai ka ohola hun no isa sun to muri sallallahu alaihi wasallam then anabi ozehan na ke ozahan ke onobi abanyi fitina ka da awaza kene da isa na hiyan wahi dai cire tite kuma da su kata dozanya da za doza aman on to muri sallallahu alaihi wasallam in hadisi na ke imam bukhari wa muslim madawen o ka fitina ka gurete o kuma ana kuwa maheka kikian kuma daika, ka ashuh ohoha ati oisha ai e akwa sasan kuma di fitina chakahete mahe no komri no hwam iti ni to komri e bo komri aho nya kene a be so he yon iti no na ba mani na poro e bi jabare ma daka asi no muri kase mukoro di ase mukoro eze abo me ene he hana e ya ya porun onto muri sallallahu alaihi wasallam ora huye dora ka ka ye no zire a bisan ma kubiti na ben ago doka

isan ere omori odo omori anase mo kare foro kene yodo da dodo da abaha na enyi da enyi nsum koro dora bi uhete anaruka ola je ine ngola do ako dise na wotoran do ka shoka mero mori mokare kare yo e woto sumo kare enwa o do me ka abire ibem do tenyi je ina abole trode hai dia veiki abi iza ruka ebe ika ni vitino jorahan ya be kisi vitino be ika el vitino anagen dia be iki izi baya vitino non do ye dia kosan dia ye kosan na vitino e bosan na hia bo ubo ameka asenwune enkata atoi kanyi atoi kachi do meki islam atokomori den ne hauni enkata ati oite na edu agoro abiyo ah, ni fitina na zebe ti fitina non wata aban ah, ya gahi ini uheti rere uheti papa obika ozomasore aduwana kori ho muri uwin abizo ah, wa di fitina be asunizo kuma abo na zo ba zebe duchi abo ni fitina ba zebe duzwe yo agobe wache ngoro ora ne te ko muri ho no ba ago muri kan ke yang fitina ke jobe e ko unya kana na ko wetu adaba aroro onto sallallahu alaihi wasallam oka wallahi umma ave inu mana gorete inu mana gorete umma ave azanni dai ogwene ku ave bateme na akorin atema na odo sha akwore ile kwa na ile kwa na te ile makan da do idan ya vito an su pan ba da ke zo Quran da ke se ko to ka e eh, zuwa dinyan ka san kwata to na dinyan ina diso ni Imam Buhari dawe asa bana sai zo en eh, kata oyi banya no ba banyi fitina kuma abem kata no ni bem danyi ele nyi banyi huno san ina diso sanon to Muhammad sallallahu alaihi wasallam ka ka fitina be odona je ona ya to dai ka ono nyoy de huno na jen je don nyoy de huno na ka don re ku nyoy de na ka eruchi ka an ku vidine nen ala to na ka o ke wan gorio di za agbawo ona vitino no be ona ira ha iru nyon re to da vitino ntu re tele ina di so muslim agwa wa ino hete da yi fitina ne ona wika awala masu da da tuwoku uwe mori hete sunan to mori sallallahu alaihi wasallam kisa ya mai kawo hawa o mori na wa ta'ala aka ma na ko do sa so mori hin sa so mori hin sa so na ka odo wani na aka na onin ije wa anya han katan yanyin ne ba do mori onon tan ne ana kewre choche na ana ko mori dodo awon ka nyo morhin dodo awon ka nyo ko dere man kono nyo ida hun kuma osono rebi alaye non nyang men re non imam ibn kasir da kan ke mujahid ana ujan ke abdullah ibn abbas atana wa ini salaf enne kaka abi hankatana be na kan ko morhin ay no bana so ka abani ni we morhi ati sunnun to morhi sallallahu alaihi wasallam a adawin abdullah ibn abbas umru hinay to na o kan ne bi o mi hutuba o mu asi ini hutubatul hajjatul wada doka ma hew na za mara na se ba tete won wasu za ni ni dusere ni wewe wun poro wo mori awon ni sunnon to mori sallallahu alaihi wasallam in hadith ona ka imam malik o dawin mu'tan hakim o dawin mustadrakan bay bay haqi on daru kutni en dawin sunan nay ba rahimahumullah oni hadith oni irbad ibn sari adobe umulo hinaito okonto muri sallallahu alaihi wasallam o kwetoje ko nya doka ma hew na zani nyanga hew muri hin o do wan ko nyanga hew muri hin do wa do asasa ni o da e e ka ya ikore he anaika ori hana bisini asemo gaunin ka onto muri ko o abere mami ni uwere oije nwunye gahire ni nyin na e ka wa katem ejere na obe suwo kusu na menni ati sunna na ka ebe adomre so anaika o muri ho guide muri oboro wa jozi okere an mika una an shanya hwazani ni ntum na aka shanya ko so ide na nyang to shanya hwazani ni dok amire ya re unini ini ire ya wana babe ya ni ka bedam bim bim oyiwe obin mun na do hore shaykhul islam bun taymiya rahimahullah doka weeraza ini azen wota ini tana rukere wenni atan ini tana rukere onohwenni ene ba jovoro jiji aka ni sa si wo mori ati sunun to mori sallallahu alaihi wasallam ona man me nen ni do mori wo rojoji udana waro agoka odo mori hi boy asmani ka epa ne bi nuwe awon ona na anwo odo ha ona ọha. hu na ndo hure nwi ah adokmu kumi ina rohai nana ikera na ɛni ɛra basawuri ɛni ka eni kare yi ha ni ha ihuri nai ka iba ha zi daa sisi asozo muri hana waro agwabo ɔn ini ɔyi saasi wo muri hi ɔn ayi saasi sunu ntom sallallahu alaihi ka yanya wa hiyo hi di yaba ndo muri hi na di na ka ya hiyo hi ba wa hao ne nkata na yare un, orjo nyara yi do hao ni abisi ne chire on omori subhana wa ta'ala ko na nyango he mori do mori muze yodo man to ko yare on ne nkata na nan do mori ma mize ya hura na ko ture omori subhana wa ta'ala ko to na ko shay ture mori aro na omori ba ho on to mori sallallahu alaihi wasallam dok ya heifa dia mu koro uke fitina be fitina non do be na ka an kuma ya ka fitina sin yun twa wake irahu mani tukene wele tene be ne iho yabo na bo me fitina obe dun won wo kwa won na won oka agoka anye ko muri na ka bo han ne ndo tuko ko muri oni bin joruwa ne tu dobali kafirin eda ko ko muri henene joruwa ne tu dobali democrat anye ko muri na ka ko muri ina ne kafirin muri na ndo on to muri aka ya sallallahu alaihi wasallam oka da ko ago aza anadini ni da ka ago gwe hano na anadini ni imam muslim odi hadith on wen in hadith ni abu hurairah do ago wa fitina ise emeka fitina onyo kata to kura eji ime na ne koro sinyi ma komi da he ken ni sinyi ma nyam katan den fitina we ibn abi shayba o do we in hadith na ka huzaifa radiyallahu anhu o kaka fitina wa itola ana ko ya dunya wa ki fitina bana hora be eje isa na bide don reche jo ra baziu do wa nya na bide wa nya na bide chen fitina wa be si hulaifa ka wonon ga haro masewori wa iza is knowledge wa ya dunya wa ini sahihi muslim Abdullahi ibn amr radiyallahu anhu o ka ka nibi o ka ka azire manon nen nen alumontumuri hanon ɛde na han na no hwɛɛrɛ ɛna ɛbɛ na bɛ ɛna onyi paapa no ka ɛde na wɔn abɔ ɔde ne mmaa na nkoma yɛ no no ɔntum sɔlɔ sɛlɛm ka anyi nkata ati de duodua na ɛka ɔlɔba anyi hɛrɛ no kuma di fiti na bɛ ɛna fiti na ɛnyi fiti na ɛyare na oka kwa fiti na ɔda ɔda aharaw da anyi na ɔnara ɛbɛ dɔsɔn reeku ya ɔnɔ mɛrɛ ban fiti na ɔna ɔde bɛ kɛ ne da ka ah hee. daka aroho a aroho a ɛyɛ eh, amadu a yɛ no miti fiti na akɔn na ɔda aroho akɔtɛ gyɛ dɔka ni ni ncasa ni ni npdp ni nac ni aroho akɔn na anim barika aroho a yɛ no wɔtɔ no kɔ no miti barika ɔno kura di hu na aroho anam da na amadu a yɛ no miti aka fiti na na ha bɛ dure koko ɔmori aka ya ni okomori bɛ aka aka ɔ oh, fiti na na tɔ ina na na halaka ato no fiti na sábà na rɛ bɛ. dɔre ka aka kwa asɔnɔ rɛ ko halakɔni dɔsɔn na bɛ de ye dibi hu ne nkporo on to muri sallallahu alaihi wasallam ko ne zi kono hawo ne ra do no ngal janna amma sai ro ka isono na woban se so dole dole so anyang ma do ngulo kene inoiza ome na ma do do we muri onon tan then on to na ko e ko sire isono na me do ri oba be ọ̀rọ̀ àwọn ẹ̀bọ̀ yàbọ̀ náà ẹ̀ka ẹ̀ yà mí ọ̀dà ẹ̀ yà mí ìjọba tó sọ àbúkọ ka? ni tòkó mọ́rin àjẹ́ nù inú e diwi tẹ́nẹ̀ nkata inú bẹ́ẹ̀ nẹ́ ẹ̀hórẹ́ bẹ́ẹ̀ ni àti ní wọ́dọ̀ náà na ẹni e wọ́ta ẹni e rẹ̀ ẹ̀ asáàsá wa na sọ̀rọ̀ náà wọ́ta àlà ọ̀ka ẹ̀ nkata orí tòkó mọ́rin hìn ha. omori subhanahu wa ala, oka ananka em ka tene tu nan bo e, e, le tu ne sa na ka e ne be se da anya ne tu ndo ahe at se izo so re hore ka omori on to mori ka an ne he ni ka in ka omori pala ki ala on ka ta sa sa sa ben so ramasewori isa na ahe odo mori ozo me tene wan wallahi wa ha oni fitinan ka ka me ku cheche me ku yoyi me ku sareka me ku karere ɛwɔmane metene wɛw aso kuwa ekyi ɔsɔn ba meka ɔsɔn nyɛ ɔno no dɔm kegya ava abɛ di al'ummu ntom mori sallallahu alaihi wasallam da nan ni dɛza ɔlɔ ababa bo yabɔ na kaya sa so ntom mori sallallahu alaihi wasallam kaya hyɛ abozo ntom mori bem abozo aniasa mu kɔrɔ sanyi konya ɔne gye tetɛ sisi anyi mu kɔrɔ di na bɛ nyi ago ko mori subhanahu wa ta'ala ka uwa ba na dawi ipa ni wo mori ni danyi pona ka wa makama orere ni yo mori kise utusho na ke ma na me ebi ute ine honon yom okuyo yom alkiyama enwa ne dai ka uya na katen kekera kwa nani muna do hore umuri kono be hwan no koro no amen ni eh uya to so bika isa na he ko mori hi masuri ba ina nkatan ba da ina nkatan ko masu ruwa ini jama'a wa ini jama'a do asa so do den ni abu ko mori subhanahu wa ta'ala oka a ba ni ini jama'a e o don ya ka asore gahinni wo morihi anabo bo morihi onobe uh, eh, abi isana ka islam osibe inika ozozu gi jama atodob den ni imam muslim osobe ni hadis ini sahihan ka abu hurairah radiyallahu anhu o ka ka onto muri o ka sallallahu alaihi wasallam o mori ho hina itu ini seta do yo chire iwon ni setan omori subhanahu wa ta'ala o hina itui ka ya he konda so sabiron heke dore hina itui ka ya babe sire garahi omori subhanahu wa ta'ala do yo chire iwon ka akaka akaka sonson wa ore den duna kaizo so tana heu tana de heu imam abu daud ini sunanan أنتم صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو هو كاكا أهل نريتي كأبس وهاي متاو كان دين وراء ها أن ينو واتته so omori ho yoso nkyere ewo osi ati oyidu ogu ha oyidu eke ha necessarily ati oyi kusire esiri awudɔ ruru poro kene ewo ehin ɔsɔ nɔ and kuma dɔw de wusu dɛ i b'o mɛ kɔrɔ n'a kan wusu n'a kiri n'a kan hori jɔ o ye wa ma wɛɛ dɔ to wɛsi ka nya mɛ mɛ wɛsi ka nya mɛ duure wusu kɛ ɔ ma nia yɔ ebiri yahudi yɛ wɔnɔn sɛsi ka sɛwọn adi sɛwọn tomori sɔ sɛlam komori ko yɔ kyerɛ wɔ kisɔ o sika ya yi ni jama sɔda de gara hi ahosan ɛni n'a yi ka ɛni musna dahamadi ibn hanbal ɔn tomori sɔ lɔ sɛlam ka aanyi ise tana ka ine biro ko mori do ina ya ko mori poron ona biso onyi papa wo mu koro ikhlasul amal abu koro na me ma go muri so ma go da ogwa wan o ka okwo mori poro kene o se ki sodo de ka de mame ona wodo jam eso bo so ka de masasa ogwa tan ate do wasa wa wa huri jamaa sore je twabe ke abo bai shaitan azahun seme oka ago ki jama jama oyi hene hyoda huni akowe bo meka oguguba karawan da yin sanyi jojile mabazawo sheikhul islam bin taimiya oka hadis ono ni bana kogo abe uheta dine non ate eh, ụzọ ọkara dị nọ Pụrụ dọka aka ịsa na ahị oyite oyitenyi n'aka n'okwu omorihi ịnị hen nni ati ịnị ahịken nni. banaba anyị ịnị ịnị ọyịbabe ịnị jama ati na esi ozi uwe omorihi Shekul islam muhammad ibn abdul hab ịnị mọ n'ọrụ ala ihe sị ịtọ nọ n'otu omori kati ni musnad ahmad ibn hanbal dọka okwu omorihi ni abu mene si yi ni de kanete de vechi ina dine ni do te kanywa enyi se kotuwa e bi je si ma she yi wusa etanon o ini hadisi nun to muhammad sallallahu alaihi wasallam aka aka odo to na ko re hun wodo bidan isa na ka o hi na itinan na ka ayo no du te do do bidan manime on to muri ko no nyi suru ago ko na to ho ni jamaa do man to an amlent dosun ontomri kusu jahili chosun and oni su jahili chola isu kafiri chonon adisan buhari o muslim odawen mun na odaw horem raunin hadis obe ana ikowe ni buhari o muslim ki huzaifa o kaka ono kayan tomuri sallallahu alaihi wasallam ka ewon tomuri ini arumarumaye on rumodiwi nanin dewe do shoyi zono no bayin anyi odiya nare kwa ave awre mo zono don to muri ka hen odiya nare be dore hon to muri zin ko awre mo diya no o izo wa nare sa sa be don to muri ka o nare sa sa be ama awanyi e bazi cheko nan yere be jeno bayin nan doka awanyi alagwana ba ave da anyi uzahe kenesi yete na ke uzahe kono to muri hin danyi ozo iburu jo nisi na ke ba won tumri me ori rajori akan wen nen uba uba sa sa wa ize ya moiza den du yo chiri wa wa ize mo diwi akademika ore mono awu na re nyo nyo izo sa non ka he tumri ka he are ba nyo di are ba nyo di na na sa so izo no be odiwe no ka aba anyi adana ka we a hyodan ko muri hon to muri ka de ba hyoda amma wallahi ida su jahannama eh, he a hyodan ona na zewa de wa ka we akare dona sa sawan de za wa hin jahannama eh, mun do hore o ka dim ke won to muri so so juwe da ne non to muri ka enwe da ne ino chenwa e eh, ba yan e wa chen ken ken won chen wa arab e man ba daruci da darewa kuma wa yatakallamuna bi alsinatina da ya sira rai kare ya bi ka arabi kene in e da ya kitab qala allah qala rasul oka dimi hon to muri sallallahu alaihi wasallam ka umono otumi yo se mame anu mono yin na nanin osu kwani hore ngunu mono sef da ko ba ma yara ngunu mono umono yo se mame huze huze fa do man hon to muri se non to sallallahu alaihi wasallam ko non mono otu oba huri jamo ko muri oboro ate ɔdɔw deɛ nne aka kun sa himam ɛnyi bɛyɛ a ɛyɛ hɔliva kɛnɛ awo ka kɔ ɛnɛ bi kɔmun min jil datina yatakallamu na bi alsinat na ma du'atun la babu jahannam ajaro na wa ajaro kum min haula ele asana ba ro yo da ini bitina me ban bas onon bana ani kaban bana so kamalam wallahi bitina me ban dɔdɔ jɛ ŋwan ka maa isa maa kitabu wa sunna du kuwe ba wala se kaw kawe nira ọyìn nira ọyà ni anto mo sọlá sẹlẹ mo wùsọ lọdọ mẹ nira ọ̀nà ní sọyà dàkọ wà wọ́ ya tọ́ hàn náà poro kẹ́ni ọ̀nà yẹ kó ó mix with ala kàá kọ́ yìí nira anto mo kà kàá yọ kọ́ yìí nira lọ́dọ̀ wùsọ lọdọ ọ̀nà mẹ kúrẹ́ rè dàkọ ọ̀nà ní sẹ́mi kọ̀sù rè okú òṣìṣẹ́ sọ èrè náà à mẹ́rẹ̀ jìdí sọ èrè náà ẹ̀yin nǹkan tó tọ́ la poro kẹ́ni ọ̀nà dọ́ọ̀rọ̀ mi kà sẹ́rẹ̀ rè tó mo kì í sọ àárẹ̀ ni kàá kà kà kọ́ yìí náà lìjẹ́ nà jamaa na to na jaye ngwan wallahi lazim ira kene no mudo hore lahi ko mudo nam kola ni jamaa azaro wana atukidu sevene ngwao ke kata mana ho emio ini malasi mi koyan e otula heke amozi twali awda awda ba hura ohia eh, uh, tiyo sawa wika ijam kata amara hinem nkata. enyi sada se ere nika hunika okomori hi omenwa na obi lele oyinyi suru ọrọ ita nwata wa nire aso na hunire na ke jo ngun nan nglahi obere man ehuwe ato wanin ọnọ ba meka nkata kata obi aguko onyi suru dota nwata wa do yem kata do ya ba na o mi do ye dɔmɛ kasa hunan kuma usura nan ana kibnu kasir mi ka onu miyam katan ɛzɛnyi bɔs sukata yam katan do hura hɛ dɔmɛ ka avɔni bɛ huna wɔ dibiti na taka hɛtɛ do ko mori to hɔ dɛ wɛŋu dɛ dɛ wanya o mori sibɔ na wata ala bɔ ka polon kidɔn na nyɛ mɔ gɔɛ dɛ nyɛ nyi ma hɛn nana dɔw wei sɔgɔba mi ni rusuru tisala oiko ka ɔne na yɛ apɔ no suuru sheikhul islam ibn taimiya ɔka ɛnyɛ ɔna nwene fitina ɛwɔ e na ɛka ɔna wɔtetɛ isɛ no mori mɔdan ka ɔdɔnye dɛda do anyi suuru ɔkesa na fitina bana hɔ ne ɛyɛda kɔdɔ na bɛdɛda tetɛ ɔdɔ na suuru tetɛ ɛne majumu fatawan imamul buhari ɔdɔ hadis yɛ ina di na dɔn zubair ibn adi ka ɔka ka zubair ibn adi kene ne tu anas ibn malik then na complain yẹn ọ̀nà nkata na anyẹ hó ni hajjaj hajjaj àwọn ìwà hàn de anas ibn malik dọ́kà nyẹ sórí ni kò láì ẹ̀ nkata wẹ̀rẹ̀ kàn ní nànà ni anara àbẹ̀ òdi ihu náà ni àbọ̀ ntọ́ mọ́rí mẹ̀ká yẹn ni pọ́ọ́rọ́ dá àgẹ́rẹ́ mọ́rí hìn ka ọ̀zọ̀ nyẹ sórí ni ka ẹ̀rẹ́ mi ò hún wa níbi àwọn ni dọ́mà ni kàáyé wa ní ẹ̀ dídọ́ ni imam buhari dọ́wẹ́ eh? imam muhammad ibn hanbal in mọ̀ náà yẹ ká. anyan nana jaye ka aka ko qur'an bi mahluk qur'an bi mahluk di ma ma di hambal ka em ka to ben e ona ne do ko qur'an mahluk wo je wo ne ona sura ko kan na wan owe asade wanya de ozo ozo iza de ni en eh, ran ni woro do do diwi dan na wa de na gero diwi en ni omo de osi hutu bon o oh, godo potaki mo da ze eh ama

niwa ɛdɛ na ɛkɛ dɔw ne nɔ sɛ halaki kafiri ni agɔ ɛsɛ na ahi ɔyɛ hyɛ ahorɛ ɛni ayan bomori komori hama mɛ اللهم اعز الاسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر اعداءك اعداءنا اعداء الدين وانصر عبادك الموحدين المجاهدين في كل مكان اللهم اهدنا سبل السلام اللهم حقق ايماننا اللهم حقق ايماننا اللهم اجعل في قلوبنا إيمانا صادقا ويقينا لا يتزعزع وقرة عين تدوم اللهم أخلص نياتنا واخلص أعمالنا آمين وقوموا إلى صلاتكم يرحمكم الله